orin dáfídì kẹrìndínlọ́gbọ̀n ṣe ìdájọ́ mi olúwa nítorí tí mo ti ń rìn nínú ìwà òtítọ́ mi mo sì ti ní ìgbẹ́kẹ̀lé nínú olúwa ǹjẹ́ ẹsẹ̀ mi kì yóò yẹ̀ wádìí mi wò ìwọ olúwa kí o sì dán mi wò dán àyà àti ọkàn mi wò nítorí ìfẹ́ rẹ tí ó dúró ṣinṣin ń bẹ níwájú mi èmi sì ti rìn nínú òtítọ́ rẹ èmi kò jókòó pẹ̀lú aláìṣòótọ́ Bẹ́ẹ̀ ni èmi kì yóò bá àwọn àgàbàgebè wọlé. Èmi ti kórìíra àwùjọ àwọn ènìyàn búburú. Èmi kì yóò sì bá àwọn ènìyàn ìkà jókòó. Èmi ó wẹ ọwọ́ mi ní àìlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni èmi yóò sì yí pẹpẹ rẹ ká Olúwa. Èmi yóò kọrin sókè, àní orin ọpẹ́. Èmi yóò sì máa sọ iṣẹ́ ìyanu rẹ. Á ah, Olúwa, èmi ń fẹ́ ilé rẹ níbi tí ìwọ ń gbé, àní níbi tí ògo rẹ wà má ṣe gbá mi dànù pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ tàbí ẹ̀mí mi pẹ̀lú àwọn ọkùnrin tí òǹgbẹ ẹ̀jẹ̀ ń gbẹ àwọn tí ọwọ́ wọn kún fún ìwà ibi tí ọwọ́ ọ̀tún wọn kún fún àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi ò máa rìn nínú ìwà títọ́ rà mí padà kí o sì ṣàánú fún mi ẹsẹ̀ mi dúró lórí ilẹ̀ tí ó tẹ́jú nínú ìjọ ńlá èmi yóò fi ìbùkún fún olúwa